Allah is addressing the two parties. Nínú èyí àti ìmọ̀ ìjìnlẹ̀ tọ́ba náà jogún fún mi. After the knowledge Allah endowed me. Ọlọ́ni wà yìí nà mí níhù lábàárí kan. Ọlọ́run láwọn àjọ kan bẹ nínú àwọn àfa wọ̀nyí. Allah says there is a party among the marriage. Ọlọ́run ni mo fẹ́ fi dá yín lójú ẹ̀yin Kùránì Sangiliti. Ẹ ṣú ni Kúránẹ́kì ṣòlẹ́sẹ̀ àwọn abákan nínú àwọn àbá wọ̀nyí. a section among the Malek. àwọn ìjọ kan nínú wọn. a sect among them. àwọn náà fẹ́ra wọn bí ọmọlẹ́yìn òjíṣẹ́ ńlá Muhammad. sallallahu alayhi wa sallam. they claim to be followers of Prophet Muhammad. ṣùgbọ́n kí lè fi wá mà bí wọn kì í sọ ọmọlẹ́yìn òjíṣẹ́. How will you know they are not among the followers of Prophet Muhammad? Lèmi ọlọ́run bá ibẹ̀ máa là ayé yín ká má darapọ̀ máa yín. Allah is explaining to his you so they will not mingle with you. Ẹ̀yin gàgà fúnra yín ẹ̀ má dara yín pọ̀ mọ́ wọn. I do not associate with them wàyínà òfìdá ayé lójú ẹ̀yin ìjọ sùmùràtù jáàmì. aláṣẹ sátẹ́lẹ̀ for you to know members of sùmùràtù. mímí òun lábàárí kọ́ọ̀dù àwọn àjọ kan nínú àwọn àbá wọ̀nyí. Allah says a party among the Malish. Apá kan nínú wọn. A section among them. Yẹ̀rù na àlìsìn nẹ́ta ó bẹ̀rẹ̀ kìtàbí sábà ka kuraani tó jẹ́ tírà Ọlọ́run. whenever they want to read the holy Quran the revelation from Allah. a máa lọ àwọn wọn láti fi yí ìdájọ́ Ọlọ́run ọba wọn padà sí tẹ̀mí tí wọ́n fẹ́. and they distort the words of Allah to suit their heart desire while they are reading. látara Lárúbáwá tẹ́ gbọ́. with their tongue. They destroy the words of Allah because they have the knowledge of Arabic. And they value the foreign language. Yàlẹ́wò lè sì nẹ́ta hù. A máa rọ ahọ́n wọn láti fi yí ìdájọ́ ọlọ́wọ́ bá wọn padà nínú Kùránì tó jẹ́ tírà And they twist their tongue to distort the judgment of Allah from the revelation of Allah. Bí ibà wà ìwọ́ntúwé ṣebí gbogbo alájọ rí ìka ọlọ́lá àgbẹ̀dọ̀ mọ́tí. And we have read in the Holy Quran, Allah has forbidden drinking of intoxicating liquor. Àti Jákìmá ó dìde lẹ̀. And Jákìmá said ó ní ẹni ó bá mu títí ò bá ti mú yó ó lè mú títà ó lọ kí o. No. When you drink intoxicating liquor, you are not inebriated. You are free to go and obsess the Lord. Ó the ahọ́n rẹ̀ yí ìdájọ́ ọlọ́wọ́ ọba rẹ̀ And if distorted the judgment of Allah will stop strong to suit his desire. This judgment. Òun náà Facebook. I announce to the people of the world on Facebook. only ní ẹ máa It's uh, people to do some chants. Ó ní bí ń bẹ. And it's uh, there are some that chants that call Bumeri. Ó láyé àjọ bẹ. And there are incantations. Àgbélébọ̀tá ń bẹ. And there are some chants. Ó láwọn àyà wà. And there are mothers confront about the nínú àwọn ayé ń bẹ. the witch and the wizard. ó fi ahọ́n rẹ̀ yí ìdájọ́ ọlọ́wọ́ bá padà nínú òwe òfin ọlọ́wọ́ bá ti ń bẹ lọ́wọ́ rẹ̀. alahakpa it is taunted the judgment of Allah will be strong to suit the desire. ní gbogbo ààyè nínú kùránì in the revelation of Allah the Holy Quran. ní gbogbo ibi kíbi nínú ìwé òfin Ọlọ́run. every portion of the Holy Quran. èyí tí í ṣe tírà Ọlọ́run ọba tí ṣe Quran. the scripture of Allah the Holy Quran. kò sí ààyè kan tọ́lọ́run ti pariwo pé ẹ máa ṣògùn. Allah has not commanded us to do church. kò sáàyè nìkan tọ́lọ́run ti pariwo àrọ́ bí. Allah has not commanded us to know what is called. Mẹ́rin. Àwọn ọlọ́run sọ̀rọ̀ nípa àgbélépọ̀ tá. Allah rapidement sort dans la chambre d'un client ennemi. a nínú Kùránì ọ̀rọ̀ ọlọ́run. we cannot read this from the Holy Quran the word of Allah. sọlá tí wọ́n sọ pé lẹ́yìn òun ẹlòmíín tún bẹ jẹ́ gbọ́dọ̀ máa ṣe jẹ́ gbọ́dọ̀ máa júbà. àlàbọ̀ Allah has beside me you can worship any other being or put your trust in them beside me. eléyìí ṣàfihàn pé jákì mọ ọlọ́ àwọn rẹ̀ bí ìdájọ́ ọlọ́run bá padà nínú Kùránì tó ló mọ̀. and this has shown Jackman is total desire the ways of Allah who His tongue to suit in our desire. tọ́ ẹ wá wí àwọn àbá bẹ́ẹ̀. see many manners like this. àwọn mi nìdí lẹ́nu àwọn àbá wọ̀nyí. I will see some manners. tàbí wọ́n máa yí ahọ́n àwọn padà yí ọ̀rọ̀ lọ́wọ́ bá wọn kú. when they are distorting the ways of Allah with their tongue to suit their own desire. wọ́n lè yẹ bá màmá lọ́sàn-án rẹ̀ tó bá aya rẹ̀ lò papọ̀. If you are intimate with your wife on the days of Ramadan, alẹ́ kàfàrà ni ó fi And you pay some ransom. And you lose weight if you gba awẹ. And you fought two months consecutively. Lórí ìbára ẹ̀ ló papọ̀ lọ́sàáwẹ̀. When you act intimately on your wife on the face of Ramadan. Irú àwọn àbá wọ̀nyí wọ́n lọ ahọ́n wọn fi yí ìdájọ́ ọlọ́wọ́ bá wọn padà sí ọlọ́run ṣe gbélé wọn lọ́wọ́. Such men are distorted. The judgment of Allah will their tongue to suit their desire. Nínú tírà àtọ́lọ́ ti ṣe Kùránì. In the Holy Quran, the revelation of Allah. Ọlọ́run lọ́sàn-án rẹ̀ ẹnìkan tó bá jẹ́ múmi ní olùgbàgbọ́ òdodo kò gbọdọ̀ sí aya rẹ̀ lásán wù. Allah says you believers do not have intimacy with your wife all the days of Ramadan do not go near them. Títí ọgbà rẹ̀ ó fi pé at to the end of Ramadan. àmọ́ ìyọ̀ǹda fún yín láàrin òru kẹfàrà ìṣeré ọmọ. Allah says you are permitted to have intimacy with them on the night of Ramadan. ẹ̀rù ìdájọ́ sẹ́ mú wá ẹ̀rù ìdájọ́ tọ́lọ́. see what they brought in judgment compared to the judgment from Allah in the Holy Quran. lẹ́yìn náà àtúngbọ̀ lẹ́nu wọn náà. I will share from them wọ́n ní bóbìnrin bá ń ṣe nǹkan oṣù ó lè máa fi àwẹ̀ lọ. when a woman experiences a monthly course she can fast. àwọn òrí bẹ́ẹ̀ nínú ìdájọ́ ọlọ́run bá ti ṣe kúránì. we do not see this in the Holy Quran put in the judgment of Allah. àlelẹ́nu àwọn àbá wọ̀nyí á ní yahoo á ní òde ẹ̀wọ̀n náà. and the man said yahoo boys will not enter empire. alárinjẹ́ náà ni ó wọ̀. they said they will enter Jannah tó bá jẹ́ pé iṣẹ́ náà ní ṣe títí ẹ̀mí rẹ̀ fi tán lórí ilẹ̀ ayé. at the time when they are committing sacrocrime sacrocrime. aláàbá ò lè wọná tó bá gbàgbà àlìkí àwòmá. the same manner will not enter hellfire the day of resurrection. ìbá àníṣe aburú lọ́wọ́ kò ní náà wọ̀. even if it's wrong ìbá máa ṣèbàjẹ́ lórí ilẹ̀ ọlọ́ọ̀ba rẹ̀ tẹ́mi rẹ̀ fi tán kò ní náwọ̀. Evil is a corrupter doing mischief on the surface of earth every time it dies. Irú àwọn àdájọ́ wọ̀nyí kò sí nínú tírà àtọ́lọ́. Such judgment like this is not in the only Quran the revelation from Allah. Tírà àtọ́lọ́ ọba wa ni Kùránì. And the, the book of Allah is the only Quran. Ìwà kọ́ wa níbàjẹ́ ìṣẹ̀lẹ̀ ló fi kọ́ wa. It does not teach us corruption, it teaches righteousness. Ṣé bẹ́ẹ̀ ni Àbújá? jahili tó wà ń bàdàn láyé kalẹ̀. Abu Jahili the father of ignorance in Ibadan àyíkalẹ̀ Ibadan. bàtẹ́ ìmọ̀ sọ̀rọ̀ tiẹ̀ jáde lẹ́nu. And what he uttered in his mouth. Ó lè yíké yí ìbàjẹ́ tẹ́ ẹ bá hù níwà tẹ́ ṣe níṣẹ́. Any mischief you committed ó lẹ́sẹ̀ ni àmọ́ kò sọ ẹ́ndì kẹfìrí iwájú ọba tó ní. you are committing sin that does not make you unbeliever before Allah your Lord. oníbẹ̀ máa ń jáde ẹ̀ṣẹ̀ ni. and when you are committing theft it is a sin. bẹ́ẹ̀ máa ń ṣe sìnà ẹ̀ṣẹ̀ ni. when you are committing adultery fornication it is a sin. bẹ́ẹ̀ máa ń mutí ẹ̀ṣẹ̀ ni. when you are drinking intoxicating liquor it is a sin. oníbẹ̀ máa ń ta bàbá yẹ̀bú ẹ̀ṣẹ̀ ni. when you gamble it is a sin. bẹ́ẹ̀ E. when you are collecting or giving usury to people it is a sin. tẹ̀ ń bá ń pa àyà ẹ̀ṣẹ̀ lẹ̀ and when you are committing murder it is a sin. all these evils do not, do not make you unbelievers before Allah. and the judgment is issued. Isaiah we did not see anything like this in the Holy ọlọ́mọbìnrin wà yìí nà ó fẹ́ fi dá ayé lójú ẹ̀yìn ìjọsìn ọ̀rá ti já mi. alasẹ́ sátẹ́lẹ̀ for you sọ̀rọ̀ to try to believe. ẹ̀yin náà kéde rẹ̀ sí gbogbo ayé. you pronounce to the people of the world. èmi ní ìwúlábàárí kọ́ àwọn ìjọ kan nínú àwọn àbá wọ̀nyí. Allah says a section among the knowledge. Àwọn apá nínú àwọn àbá wọ̀nyí tó wà ní gbòòrò ayé lónìí. A party among the knowledge for the service of the earth today. Sẹ́wọ̀n wọn láàbá ńlá. You regard them as best college. Sẹ́wọ̀n pọ́n wọn lé. You honour them. Sẹ́wọ̀n pọ́n wọn fún wọn. You respect them. Sẹ́wọ̀n sọ́wọ́ bẹ́ẹ̀ ni a láàyè ara yín. I hold them in honor among you. Yàlúùnà àlìsínátà wọn bèrè kìtàbì. Ọ̀pọ̀ àwọn ní yí ahá wọn yí ìdájọ́ ọlọ́wọ́ bá wọn padà. Sọ́kọ́! You the book of Allah with your tongue, changing the judgment of Allah to suit their desire. Nínú àlùkòrá ni tó jẹ́ ti àwọ̀. From the revelation of Allah, the Holy Quran. Ọlọ́run ní kí ló wá bàtà fi ń ṣe bẹ́ẹ̀. Allah says, what are you doing like what they are doing? kí bí sábẹ́ mú mi yìí wá. Why do they bring their judgment in contrast to the judgment of our Lord? Akẹ́kọ̀ọ́ á ọ̀rọ̀ mi dání, ṣùgbọ́n ìdájọ́ tèmi ti ń bẹ́ ń fún àkàtà wọn ẹ̀lẹ́. They have the Holy Quran, the word of Allah, but they do not read the judgment of Allah in the Holy Quran to the hearing of people. Àwọn àfi ìròrí tiwọn àti àdéhọ́kàn wọn, wọ́n fi pààrọ̀ ìdájọ́ tèmi ọlọ́run. And they change the children of Allah and they follow their own creed, their own intentions. Ọlọ́run ní kí ló Allah says why are they doing like this? Let us. al-kitabi. Kẹ́yìn ẹ̀ léèyàn tán And they want to collect money from you people. They want to swindle you of your money kẹ́yìn lóye àtẹ̀wé wọn Mẹ́kà. They want you to send them on pilgrimage to Mecca. Kẹ́yìn lóye àtẹ̀wé kọ́lé wọn àtẹ̀wé ọkọ̀ fún wọn. They want you to be merchant for them buy them cash. Yòtá Zabuhu mi nà lè kì í tábì. Kẹ́lẹ́ máa rò pé ìdájọ́ tẹ́ ń mú wá láti inú ẹ̀mí ara wọn nínú Kùránì ọ̀rọ̀ ọlọ́run. They are reading be so that you will get the judgment they bring is power of the book of Allah. Kẹ́hìn náà wọn àdó pé ẹ́ ìyẹlẹ bá tiẹ̀ lè ṣe sìnà lọ sàárò ẹ̀. Àlàfo tẹ̀lé náà. As well you can think, it is possible mm. to have intimacy with your wife on the days of Ramadan. Ìyẹlẹ bá lè And you, you should think. It is possible to drink into secondary liquor. You do not ever believe before Allah. Ní alẹ́kọ̀ọ́ alẹ́kẹ́ bọ́dá ní ní ẹ̀sìn ìsìlámù náà ká sì máa ṣe lọ́rọ̀. And it is possible to accept not to Allah without having any blame. Ǹjẹ́ àlè máa dá obìnrin lè máa fi nǹkan oṣù gba awẹ̀? And the women can force when they experience the monthly courses. Kọ́ni ń tẹ́ pẹ́lẹ́nu àwọn àbá wọ̀nyí. I want to share from the knowledge àwọn ń lọ bí yí ìdájọ́ ọlọ́wọ́n bá padà sí tẹ́lẹ̀ tí fẹ́. and they distort the ways of Allah with their talk to soldier and desire. ìdájọ́ tó bẹ̀rẹ̀ ló ti rà náà and the judgment and the scripture of Allah. sí táwọn ń kà á jáde fún yín láti bí ìfẹ́ náà ti wọn. what they are willing to share from their desire. ṣé wàá rí ipò tẹ́ gbé wọn kà nínú ẹ̀mí. and the position you place them in your heart. onídẹ̀ẹ́kẹ́ máa tẹ̀lé ìdájọ́sẹ̀ pápẹ́lẹ́ nu wọn. that is the reason you follow the judgment you share from their mouth. bẹ́ẹ̀ ìdájọ́ ẹnu wọn kò jọwọ́ ti sọ lọ́wọ́ bá wa tó ní gbogbo yín. the asset to issue the judgment they keep to issue their are contract to the judgment. Allah says, I'm explaining to you people. Lìtàṣàbùrù mi nà lè kìtàbì. Kẹ́lí máa rò pé ìdájọ́ tẹ́ ń wá láti inú tíra àti ìrẹ́bẹ̀ ti ṣe Kùránì ni. They want you to think that the judgment they give to you they from the Holy Quran, eh? the book of Allah. Bọ̀ọ̀bá lẹ́yìn ìgbà tó bá ń gbóbìnrin lọ pé lápẹ́jà ọlọ́run ọ̀fẹ́ sí náà àwọn ọmọ ọbẹ̀ sì náà wò ó bó ti pẹ́ àbúrò yìí má bàdà. tó ní gbogbo ẹsẹ̀ tó yà lọ gbogbo tó yà bá ṣe níbàdẹ́ ẹsẹ̀ nílò tó àkókò sọ́ndí kèfèrí. àwọn you see one go with a woman and say ah he wants to commit adultery or fornication and you say Allah forbid adultery fornication he will say stop this we end from Abu Rahima that we are committing sin better than all members of the river. ọ̀rọ̀ tí ó máa sọ tiẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. And the drinker of the Jose getting liquor. Onítẹ́tẹ́ ó máa sọ tiẹ̀ bẹ́ẹ̀. The gambler will say English. Ẹni tí ń jalè ó máa sọ tiẹ̀ bẹ́ẹ̀. And the thief will say the same thing. Olówó ìlú ìwé yìí sọ tiẹ̀ náà. The gospel usurer will say the same. Ṣùgbọ́n tí láàbí ìgbìmọ̀ yìí wájú ọlọ́run. And they say we are not unbelievers báyìí lè ní kálukú wọ́n di ìdájọ́ wọn mú dání wọ́n fi sẹ̀sẹ̀ ọlọ́run lọ. and they follow the judgment of the man who believe in any corrections Ọlọ́run ní ìdájọ́ tó ń mú wájẹ́ yìí rò pé láti inú Kùránì ọ̀rọ̀ ìní Ọlọ́run ni. And the judgment they bring you think it is from the Holy Quran the word of Allah. Wa ma huwa minnal kitabi. Ọlọ́run ní àwọn àdájọ́ náà kì í ṣe nínú tí a ti yọ Ọlọ́run wá. Allah says all the judgment I give to you they are not from the Holy Quran the book of Allah. Àwọn àdájọ́ ìwé táwọn àbá yìí mú torí létí ní gbòòrò ayé kì í ṣe nínú Kùránì I say today, àlejò bá bẹ́ẹ̀ sí lọ tó bẹ́ẹ̀ lọ́wọ́ ọba rẹ̀ sì sójú àmì. If you want to worship your Lord with sincere devotion, ìdí ìbúra lè kó máa bọ̀ wá. Come to the holy Quran. Ìdí ìbúra lè kó máa dé kò sí. Come and sit. Ó dàgbọ́ ìbúra lè wá wà lónìí ẹ̀jẹ̀ á máa. Let us see the place where they are interpreting the content of the holy Quran to share. The society of Nigeria. We have to travel to society of Nigeria. That is the state family of the Holy Quran alone. was Wàhásì tiwa ò lábúlà. Àwọn ìdúró mímú the sermon. Àní ìwàásù tiwa ò our àbùlà. I say our sermon is not adulterated. Káwá ka ọ̀rọ̀ náà ọba wa tán ká tó wá I will do not interpret the words of our law with the word of human. Kùránì sangi létí làwọn alátọwọ́ lọ. Àwọn ẹni kúrẹ́lẹ̀ bẹ̀rẹ̀ permission of our law. Àdẹ̀jẹ́ kó wá sí kòrò ayé bẹ́ẹ̀. I will allow the people of the world to nourish. Àdébẹ̀rẹ̀ bá gbẹ̀mí ẹ̀rọ tẹ́wà lọ́rùn. We are ready to die in the cause of our law. Tẹ́wà bá kó àdàsẹ́wọ̀n àbótẹ́wà lọ́rùn. Allah. Say, you and I we shall surely appear before Allah. Ọlọ́run wà máa wà nínú ìkìtà bì. Ànídàájọ́ táwọn àbá ròyìn mú wá sí gbòòrò ayé kì í ṣe nínú Kùránì ló wà. Àjọ ẹlẹ́gbẹ̀kìlò they are not from the Holy Quran at all. Inú ọ̀rọ̀ àwọn tó bí ilẹ̀ náà rẹ̀ jì rí. And they are, from the compilers' carriage. You know inú àdìsí wèrè wọn inú àdìsí yìí jáfọ́n bẹ́ẹ̀ àìsàn the kọ̀mpáìlẹ̀ àmọ́ èyí tí wọ́n bá kẹ́kọ̀ọ́ tì wọ́n ẹ̀yẹ́ máa rò pé kùránì ọ̀rọ̀ náà ló ń kà á sétí ìbọn rẹ̀. when you sit with them you think they are reading from the holy Quran the word of Allah. ọmọ ní kò rí bẹ́ẹ̀ ìdájọ́ ti kò rí bẹ́ẹ̀. alasas no my judgments are not like this. ọlọ́run bí kí n kú yín. ọlọ́run yẹn wọ́n máa sọ ọ́ lọ́rọ̀ fún yín àdìsẹ́tò yìí o tẹ́gbà lọ sí wáàsí wọn lò. wọ́n yóò attend their sermon. tẹ́gbà lọ sí dáwà wọn. wọ́n yóò Ọ̀rọ̀ ọmọ Màlìkítà fi ń torí létí Ámì dàbí àtọ̀dọ̀ ọgbọ́n mi. And the say the say of Imam Malik in the chamber from Allah. Ọ̀rọ̀ Abu Hanifa Ámì dàjọ́ iná mi. And the say of Abu Hanifa the say in the chamber from Allah. Ọ̀rọ̀ Amu Shafi Ámì dàjọ́ iná mi. They tell you the word of Imam Shafi is from Allah. Ọ̀rọ̀ Abu Aliyu ìdájọ́ ọlọ́dọ̀ ó pè é fún yín. And they tell you the say of Abu Aliyu is from Allah mùsùlùmí ìdájọ́ ọlọ́run náà kà á fún they tell you they say a muslim is from Allah. wẹ̀yẹ̀kúlùúnà a máa sọ fẹ́yẹ̀ lóyìn tẹ̀lé sọ́dọ̀ wọn. they tell you people who attend their sermon. wúwa ìdájọ́ táwọn mú wá bí tó létí yìí. the judgment were given you. alhamdulilayi ìdájọ́ ọlọ́run ló ti wá bẹ́ẹ̀. they are from Allah wà máa hùwà ní ẹ̀ndì láì ọlọ́run kì í sọ̀rọ̀ mi irú ìdájọ́ bẹ́ẹ̀ ti wá. àyè láàyè kò wá tó ní. and a judgment that allow me shit to be committed with impunity and not from my law. ànídàájọ́ tẹ́ ẹ máa fi ṣèbàjẹ́ láì ti ẹ̀rù ẹ̀yẹ ọlọ́run fẹ́ fi kóró tiwa. unless the judgment I will allow you to commit corruption it is not from my law. mo ní kí ẹ sìn mí ní mímọ́ ni mo wí. Allah says. Worship me with sincere devotion. Wọ́n sì máa wá ṣe nǹkan tó wà lọ́gbà rẹ̀ fún ìjọba. When you experience your monthly courses, why are you fasting for àdìyẹ́wọ̀? Ẹlẹ́gbẹ̀rẹ̀ àgbáyé kí la máa nǹkan oṣù bẹ̀rẹ̀ sí. Ẹ̀gbìn gbogbo wa máa sí. Ó dára àwẹ̀ tá ń gbàgbé la máa sí o. Mímá. Mímá ni. Báwo la ṣe lè pa mímọ́ pọ̀ mẹ́gbẹ̀ẹ́? And you know the monthly courses of purity. That is purity. What can you combine the purity with purity? Báwo la ṣe wá nípa mímọ́ pọ̀ mẹ́gbẹ̀ẹ́? How can you combine the clean with uncleanness? Báwo la ṣe lè pa ẹ̀mí pọ̀ mọ́ mímọ́? How can you combine purity with impurity? Ó dàgbà wo ni ó gbà mí lọ́wọ́ yẹn jẹ́ mọ́? Aláwo náà accept this from you at all ọba tí ìwà ní gbarú ẹ̀ ní sọ̀rọ̀ yìí. Allah will not accept this from you is talking here. ó nínú àwọn àdájọ́tẹ̀ mú wá tí òjò ti ní ọwọ́. I said the judgment you bring that in contrast to the judgment of Allah. Àhúwà lẹ́nu ń di láàyè. Irú ìdájọ́ bẹ́ẹ̀ àtọ̀rọ̀ ìrẹ́lọ́kọ̀ ló ti wá. All these judgments are not from Allah njẹ bi wàhálà sáwọn ìmáàmù yìí bẹ́ẹ̀ yìí lọ́rùn. this will cause the trouble for you with the four imams. ẹ láwọn tó bí yìí lọ́tẹ̀ gbàgbọ́ njẹ bi wàhálà fún agbára àdìgí amánu. and this will be trouble to the the companions. njẹ òbí jẹ́ káwọn náà wọ́n náà lọ wọn níwájú ìlú ọlọ́run tá a bá dé ilẹ̀ ń bọ̀ yìí. it will not make them to be successful before their Lord. ọlọ́run fi kì í kú bẹ́ẹ̀. ويقولون على الله الكاذب تبير ọlọ́run ọ̀tọ̀ ń sọ Allah says what the altar sẹ́yìn tako ìdọ̀fẹ́ pè mí ìdọ̀ wọn. what they are telling you people their followers. ọlọ́run ìwé mu màmá tari ìwé náà lọ bẹ̀ ara rẹ̀ òfin. alágbá Allah said you there because you do not love the truth. tọ́ba débi olórí ọ̀rọ̀ mi The most of the time you are in the party who will not tell you the truth that is the place you like to visit. And you are going to attending the sermon. As what you going to share there suits you. And you don't mind going there. I said what they preach strengthens your corruption. ẹ̀rì pé ìmáàmù kan bẹ́ẹ̀ nìkan dìde lónìí tó bá gbé wá àbàjẹ́ kan dání nínú ẹ̀sìn ìsìlámù. when you see someone doing evil today in Islam. ẹ bẹ̀rẹ̀ abẹ́ ẹ̀ lè rí bẹ́ẹ̀. I will have multitude of people with him. ẹ rọkùnrin ní abẹ́ ẹ̀ lè rọkùnrin mẹ́. we have men as the follower. ẹ wà ní abẹ́ ẹ̀ lè rúmi mẹ́. and some women as his follower. ẹ kì wọn náà ni mo dà náà Uregu. Eh, I see the people who attend our church in Lagos. Quran ni ọba tó ní wọ́n là ń sì ń kọjá lọ. And eh, when reading the Holy Quran, the word of Allah, the person found. Tẹ́lá àwọn lè mọ̀ báwọn náà òfurufú gbọ́. And the children want to listen to the truth. Wọ́n ti wá wọn sọ fún tán ra wọn lọ. Wọ́n á ṣe ní ká báwọn láyè káwọn ojú kúrò pẹ̀lú aṣọ funfun wọn. As a wood as a wall, wet and they were going they did not even look for the seed to to listen to the truth. báwo ni èèyàn mẹ́wàá tó dé ìgbóni náà táwọn ẹ̀kún bá ń bọ̀ káà náà máa pẹ̀lú wọn lẹ́kọ̀ọ́. if you could see ten of ten sitting there listening to the sermon other one join. kẹ́lẹ́ ká ló wọn ní ọ̀rọ̀ náà bá wọn lábẹ́ gbọ́ àdéjì mọ̀línà wọn. and they will say they should say we want to listen to the word of Allah we no go to Marina anymore. wọ́n sábẹ́ tí àwọn ọgbọ́n pé kùránì là ń kà kò ṣe wọ̀nyí ní ọ̀nùkùnrin ọba tó tẹ̀lé kùránì náà kọjá lọ lára rẹ̀ and the person back they do not pay attention. yẹ́sẹ̀ náà wọ́n á kó lòdì lókèrò. did they want to listen to the truth. ìwà àbàjẹ́ náà wò lé ti màdínà ó ti jẹ àwọn náà lẹ́sẹ̀ yìí. I say they love the corruption they commit uh, at the marina. ìtọ́nà wọn bá ń sọ̀rọ̀ bí ò bá yé wa. that is what Allah is saying us. ọlọ́run ẹ̀yà kú lúra alẹ́ láì lè ká ìdájọ́ táwọn èèyàn wọ̀nyí sọ bẹ́ẹ̀ yẹn léèyà. and the judgment they give you people. wọ́n fi dáadáa pa àwọn méjì ọlọ́run ọba ni. and they are telling lie against my law. èmi ò ní sọ pé kẹ́ ẹ pa ẹbọ pọ̀ bẹ́sì mi. Allah will not say you should commit adultery èmi ò ní sọ fún yín báyé bẹ ènìyàn wà. and I will not tell you that I'm not the father of the nation yet. ní gbọ́dọ̀ ní ìgbẹ́ ọba tó ní kí ẹ máa ṣòògùn. and I will not tell you do chance. ó ní olúwa ọ̀rọ̀ mi fún nínú kùránì tì mí. and I will not advertise. ẹgbẹ́ ẹgbẹ́ àgbélébọ̀tà ń bẹ̀. and I will not àtàtà ẹ̀ṣọ́ tòkì yọ àwọn ìsínú ọ̀rọ̀ tìbẹ̀ náà. that's nothing like omera. ọlọ́ni àwọn tá ń sọ sí i létí yìí wọ́n fi ń dàgbà bá ọmọ ìlú ẹ̀rọ ni. wọ́n ti tẹ́ ní yóò the infected life against Allah. tẹ bá mu bí ìgò mẹ́ta ẹ wá lọ kí òun mọ́ṣáláṣí àdékọ́lẹ́nu ìlú ẹ̀rọ. wọ́n ti sẹ́yìn. observe so long and he not see this from the wa bá mu sìgá o. and sir after ablution if you smoke cigarettes, ó ní kó gbàdúrà láàrin jẹ́ máa lọ bí kírun. it does not mean to end your ablution. go and propose to Allah. ẹ̀dá bí wòlé lè mú súnà àtàrí rẹ̀ wá. Yíbo ṣe chapter ìgbésẹ̀ náà wọ́n kọ́ ẹ̀ lọ sáré wà látà ẹ̀kọ́ wọn sísè ká. Tẹ̀bí ń lọ. You should like your cigarettes. Bí ṣe wá sanwó ìròyìn rẹ̀ tó. Bí ṣe sanwó àwọn ará rẹ̀ tó. Ṣé báwa àbá wà nílùú wa nílùú ẹ̀yìn náà wá sọ̀rọ̀? Ìkàlùkù wọn ò gbé. Àbùsí. in Ilorin they cannot call him to order ẹ̀yẹ́bá jẹ́ mú fúti. Alẹ́ yóò One that is given the title of Maftik Yagima Sọ́jáde lẹ́nu ó fẹ́ bá ìṣiṣẹ́ lò. Àgùsíyà wọ́n jẹ́ kí máa ọ̀fẹ́ ìlú máa in his mouth is say. Ọ̀rọ̀ àríwọ̀ náà àríwọ̀ tó fi dòye. Ó yẹ kí wọ́n dìde lẹ̀ pé kó dákẹ́ inú ẹ̀. Ǹjẹ́ mi ò jọba ń dìbò? Ọjọ́ bẹ́ẹ̀ given the title of Maftik should contain what he's saying. Ọlọ́ ìdọ́kẹ́ ẹ̀jẹ̀ lẹ́gbẹ̀rún ayé yìí kò déwájú ọba tó ní ọsẹ̀. I say the title given to his does not have any value before Allah your Lord. Ọba jẹun ti gbogbo ayé ó kó létí ilẹ̀ Yorùbá nìkan. If you are not of the world, not even only from Yorùbá land. Ẹ jẹ́ mú mú ti lórí ara yín ni. You are multi on yourself. Lórí ẹ̀yìn aládìsí ara yín. Unsure and his followers. Lórí ẹ̀yẹ lálìjẹ̀lú ara yín. Unsure association with Jesus. Lórí ẹ̀yẹ ẹlẹ́bù ara yín. Unsure and your worship prayer lẹ́jẹ̀ gbé Kùránì jùlẹ̀ tẹ́ntẹ́lẹ̀ tí ì sọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀bá. Unsure ara yín lẹ ti jẹ mọ́mú tì. Alhamdulillah. We neglected the Holy Quran. We should not find the words of Allah as see you chieftaincy of your father and you will go up yà and you see these people they are happy to pay for their law. àwọn èèyàn wọ̀nyí wọn àti ẹ̀ka ọlọ́run ọba wọn tó gbé wọn dépò wọn and these people they do not follow Allah who give them the position. bàbá mi lórí. Àwọn amúnáyà sẹ́yìn ló ń bá bẹ́ẹ̀ lọ rí. Bàbá yìí tí wọ́n ti rẹ̀ ní wọ́n lé wa pé ìlú wọn níbẹ̀. Àlùkìlẹ̀ bọ̀ àbọ̀. Ọ̀rọ̀ jíjọ́ kí wàá wí lẹ́nu iṣẹ́ ẹ̀gbọ́n ni iṣẹ́ ẹ̀gbọ́n ti yí bọ̀. Don't you hear? Ọgbọ́n. Ọ̀tá bẹ̀jáde èyàn gbéra rẹ̀ ní táwọn ṣe ní balẹ̀ jẹ́ ẹ̀sìn fún ẹ̀sìn lára wò. and he say it's you go there is committing evil. alẹ́ ní tí ó bá táwọn ṣe orí ìgbà ni yóò dùn lé. the one who wants to renew the world will step down and go to the new kò ní gbò kó lórí ìgbà ni. he will not sway to the right or left to step down and go to the new year. ó láwọn olówó nífẹ̀ẹ́ sí and say the rich does not like Islam. Ó láwọn Kírísítẹ́nì wọ́n ní bẹ́ẹ̀ Ìsìlámù. He said Christians they love Islam. Àbáṣọ ni wọ́n gbówó lẹ̀ fáwọn. Ah. The pastor keep them money. Àwọn olówó àwọn tó jẹ́ Mùsùlùmí wà níbẹ̀ Ìsìlámù. And he said the rich who Muslims do not love Islam. ó láwọn kìrìsẹ́nì ó ní wọ́n máa wọlé lọ gbé báwọn pásọ̀ wọn lé ni. and he Christians who go to the house of the pastors to give them money. ẹ̀sọ́ ọ̀rọ̀ wá sí láyé ní jákìmá. jákìmá do you worship money in this world. ṣètòrí owó ọlọ́run fi dá wá sáyé ní jákìmá. did Allah create you to have money in this world. olóòní wà máa kọ̀ látùlì jíǹnà wà ní ìzà ìlànà. ẹni ẹni ẹ yà àtàlẹjà nù. and the second generation of human and generation of tree you are not created for any other end. kọjá kí ẹ wá sèwé láyé kí ẹ sì padà. other than for you to this one I return to me. Nígbà tá a mọ sóra tó lọ́wọ́ bá ti sọ tó lọ kí wọ́n sì ní mà. Give out the chapter and the Holy Ghost and Where I answered. Pé Ọlọ́run sọ pé tẹ́ ẹ bá sì mí, ó bọ̀ ọ̀rọ̀ ayé fún yín. When I answer, worship me, I will give you men, I will give you wealth. Tí o bá sínú àkọọ́lẹ̀ orí rẹ̀ látọ̀dọ̀ mi. Even when you are not pretending to have money tí wọn bá sì mí mò ń gbé ẹlẹ́kọ̀ ńlá yóò bá sínú àkọọ́lẹ̀ látọ̀dọ̀. when you worship me I will give you a baby position. mo wá fi ìmọ̀ tiẹ̀ tó lọ́n fọ̀ ṣé fi ń gba yé yé tọ́lọ́ ń ta yé ṣe. wàá bí yíṣu lè ná ẹ̀tẹ̀ destroy the world. ẹ̀kọ́ ń bí ẹ̀sìn ọmọ àlọ́ ṣe bísíǹsì tí ó mú ọwọ́ náà. and live the religion and Lord go ahead and get in the business that will cast you to hell. wọ́n wá ọ̀rọ̀ wọ́n wọ do not seek wealth under Quran àlùkò ọmọ wọ ọ̀rọ̀ àtọlá ayélujáde Quran do not seek wealth no wealth under Quran ọ̀rọ̀ tó ń dà wọ ọ̀rọ̀ àti dúkìá yẹn bẹ yìí yẹn sẹmí rẹ ló fẹ o. the you are amassing wealth and worldly material to destroy you. yóò ṣẹlẹ̀ lè bá wá it will make you to be destroyed before your Lord. àwa ń kìlọ̀ fún ọ ní bọ́ ọba we are warning you only if you can listen. aláwa ń kìlọ̀ lílọ̀ bọ́ ọba gbà. we are warning you only if you can accept the truth. tọ́ba wa gbọ́dọ̀ ọba gbà wọlé ìyá rẹ̀. when you listen and do not follow I say it for our punishment. ọba gbà wọlé olùfún rẹ̀. when you listen and do not obey as say it for our punishment. ọba gbọ́dọ̀ ọba gbà ìbára rẹ̀ lóde ọ̀wá. Do not obey. I say your destruction is awaiting you. sọ wọn lọ àlejò àbí máa sọ̀rọ̀ ìjọba bẹ fún mi mo fẹ́ mọ̀ ìjọba bẹ fi ṣe mo àtẹ̀yìn àtàwọn ọ̀dọ́ mi lẹ́ ń bọ̀ lọ́wọ́. Allah has emboldened our heart. Preach my word to the sheer. Do not fear the consequences. Ọlọ́run ni wọ́n yà kú lúnà. Alẹ́ láì lè ká sí bá ọlọ́ọ̀ni ìdájọ́ tó wọn mú wá sétí ìwé ẹ̀yẹ lẹ́yìn àtọ́lọ́mọ ọba ń kọ́. Unless the judgment that preacher to the children. Tí o wá sí dédé ìdájọ́ tìbí ọlọ́run. They are contrary to the judgment of our Lord. Ọlọ́run fi dáadáa pa arọ́ mọ́ mi ni o. They speak lies against our Lord. Ẹ̀ṣẹ̀ mi wá jọba tẹ́ lè pa arọ́ mọ́. Why are you telling lies against our Lord? Orí ìgbìlẹ̀ yín àtọ̀dọ̀ mi ni. I say. parí rẹ̀ sí ọ̀dọ̀ mi ni I say your end will be to Allah ọlọ́ni wá òòyà lẹ́múnà ọlọ́ni wá sí mọ́ and the knowledge pé ìdájọ́ tẹ́lẹ̀ kárí kú wọ́n mú wá amábẹ́kù yìí bẹ́ẹ̀ nínú ìdájọ́ náà. the judgment they bring they know it is a contract to the judgment from Allah. olúwa mú wọn máa ṣe bẹ́ẹ̀. wọ́n àtẹ́jú mẹ́sì kí ló mú ọ máa rí bẹ́ẹ̀. àti ojú méjì. ìwà àbúrò àkọọ́lẹ̀ fún bàbá àdúgbò. Alápètèsí for them destruction. Ìyàtọ̀ akọọ́lẹ̀ fún wọn tán for them the punishment everlasting. Ẹ̀ka máa dáadáa pààrọ̀ ọlọ́run ọba tó ní wọn. That the reason they inventing lies against our Lord. Sọ abali aya kan. Ṣèbí mi dá. Aya seventy nine. Verse seventy nine. Tí sì wá sàbò hún nà lò. Ṣọlá ali quran ta n bá lọ. chapter three verse twenty nine of the holy quran ọlọ́ni máa ká náà lè bá ṣàrí. ayò tí àwọn láwìlì kìtàbà wàlẹ̀ ọ̀kìmá wàlẹ̀ bùwátà zuma yòókọ́ lálẹ́ náà sí. kúlọ̀ ìbàdàn lími dúnìláyì wàlákínkùnú rọ̀bàníyìn náà bima kuntum tuallimuna alkitaba wa bima kuntum tadrusuna. wọ́n dùdú dáwà olórí gbogbo ayé nù. ọdún is the ruler of the world. ọlọ́ni máa kánà lè bá ṣàlè ọlọ́run kò tọ́ sí abalẹ̀ ilé èèyàn it is not lawful for any human. àyùntí ẹ̀wùlẹ̀ òlìkì tá a bà tẹ̀lé ọlọ́run ọba fún ní tíra mi mọ̀. to whom Allah has given the knowledge of the scripture. mo jẹ́ kó mọ Kùránì olùdọ́mọ́ríkàsì. He had the knowledge of the Holy Quran He went to Marcus. Cairo lẹ́lòmíì ti kéwú. And some learned in Cairo. Madina lẹ́lòmíì ti kéwú. Some gained the knowledge from Madina. Misra lẹ́lòmíì ti kéwú. Some went to Misra to learn. Elekoro ń bàdàn lẹ́lòmíì ti kéwú. Some from Eleku. Some went to institution in Agége. Àdàbíyà Some are learners from Àdàbíyà. Ọlọ́run ní Mákànà lè It is not possible for any human, it is not lawful for them. from Ádámà Children of Adam. Àyùjí ẹ̀wùn lẹ́rù kìtàbà. Allah ó jẹ́ kó gba lé eke wúrọ. Allah endowed with the knowledge of his word. Ẹ̀wá ní Kùránì tó jẹ́ tíra àti ìlú ọlọ́run kó wá fún un mà. And he gave the knowledge of the Holy Quran the book of Allah. Ó jẹ́ kó mọ kéwú. And as a knowledge. Gbogbo ọ̀rọ̀ ọlọ́rọ̀ fún un. And Allah has given him permission. Wàrẹ̀ wúkì mà ìdájọ́ ọ̀nà Kùránì ó mà á. And he gave The knowledge of the judgment of Allah in the Holy Quran. Wọ́n ní ìdájọ́ inú Kùránì. What is the judgment of Allah in the Holy Quran? Ẹyọ̀kan náà bá kò pé méjì inú Kùránì lẹ́ẹ̀ ti rí. Ah, Allah is one, Allah has no partner who lended to the Holy Quran. Ẹ gbọ́dọ̀ ṣe bọ́ pẹ̀lú olóhùn ó wà ní Kùránì. Do not commit idolatry. Do not ask a partner to Allah. It is there in the Holy Quran. Ẹ gbọ́dọ̀ pààyàn Oh, wà ní Quran! Do not commit tùtẹ́ ìdánwòkúrẹ́. alẹ́ gbọ́dọ̀ ṣe sìnà ó wà ní Kùránì. júlọ kọ́mí àtọ́tí fornication máa jọ tùtẹ́ ọlọ́tí ilé tó yẹ kúrẹ́. ọ̀rọ̀ ìjà lè ó wà ní Kùránì. júlọ still júlọ rock tùtẹ́ ìdánwòkúrẹ́. ẹ gbọ́dọ̀ mutí nínú ìdájọ́ Kùránì. júlọ drink intoxicating liquor tùtẹ́ ìdánwòkúrẹ́. ẹ gbọ́dọ̀ ta bàbá jẹ̀bú nínú ìdájọ́ Kùránì. júlọ kẹ́ńdọ̀ tùtẹ́ ìdánwòkúrẹ́ ẹ ráwọn aya yín ẹkọ bá ẹwà wọn kán mọkùnrin bí wọn dà ń fàdé àti máa lójú wọn lẹ́bẹ̀rẹ̀ lẹ́nu Kùránì. Let your women observe the rule of hijab. They should not uncover their faces for other men. Ọlọ́run wa ẹ̀lẹ́ àti mo fún ní Kùránì mà. Alẹ́ sẹ́yìn children that have the knowledge of the Holy Quran. Tí wọ́n ṣe léwọ̀ nínú rẹ̀, wọ́n dá a mọ̀. And they know what Allah has made unlawful there. Tí wọ́n ṣe lẹ́tọ̀ọ́ nínú Kùránì, ó yé wọn. And they know what Ẹ̀rí òfin Kùránì gbogbo ẹ̀ náà mọ̀. They have the knowledge of the judgment of Allah in the whole Quran. Kùránì kò wá jẹ́ ká mọ̀ Kùránì lásán. It is not only that they have the knowledge. Àyìnbó ìjẹ́kẹ́ pé òfin inú Kùránì mà lásán. It is not only that they have the knowledge of the judgment. Wàlúùkù wọ́tà ó wá gbé wọn dìde nílẹ̀ ló ti And they raised as the prophet. Ẹ mọ̀ tó ma èyí lè máa wá sí wá sí ìgbòho ayé. And they raised as the preacher. Sọ́dọ̀ ẹ ti dófin mi mà. They recognize the knowledge. Sọ́dọ̀ ẹ ti dájọ́ mi mà. They recognize the judgment. Wọ́n rẹ̀ yìí náà ṣẹ́ sí ìgbòho ayé. And they sing as the preacher to the people of the world. Ẹ ànábì ọlọ́run tọ́ka sí àwọn àṣẹ ẹni wọ́n sọ àwọn mo ṣe láàbí. Allah was talking about the prophet. àmọ́ lónìí káwá sọ pé kò sí agbàrú wa mọ́. and there are no prophets today. káwá gbé lórí òjíṣẹ́. and we are talking about the preacher. òjíṣẹ́ ò máa bẹ títí táyé òbí tán. the messenger will remain till the end of life. gbogbo ẹni bá ti mọ kùránì tó bá jáde sí gbangba ta. we will have establish public sermon. tó bá ti ń ṣe wáàsí òjíṣẹ́ kanu. when you are reading from the Holy Quran you are the messenger. sẹ́dí wàá jẹ́ yíyá ni ó máa jẹ́ fún gbogbo ayé ọlọ́run ló mọ̀. I say when you are delivering the message that will attract to you punishment of our Lord. sẹ́dí wàá sọ lẹ́nu ìkẹ́wájú ọlọ́run ni máa jẹ́ fáyé ọlọ́run bá rẹ̀ ló wá wà. you deliver the message that will make you to have the message of our Lord. àwọn gbogbo àwọn jákèmá yìí náà iṣẹ́ tí ó jẹ́ wọ́n yà máa ń jẹ́ fáyé. and it's, uh, and it's people give the people the preaching that will advance the preaching of my Lord. Òṣìṣẹ́ làwọn náà. The messenger. Àwọn tó ń jẹ́ báyé ó yàtọ̀ sí dọ́rọ̀ ọba wọn lórí wọn lọ́wọ́ lẹ́nu máa ṣe The message they give to people are in contrast to the message by which they are sent. Ọlọ́run ní kò lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ lóye yà. it is not normal for you human. Abala ìbéèrè judgment tẹ̀lé ọlọ́wọ́ bá fún ní kùránì ìdájọ́ mi mọ̀. you have been given the knowledge of the holy Quran the word of God. àgbẹ̀yẹ ọ̀rọ̀ mi oyè. you have been given the wisdom the understanding of the holy Quran. ìdájọ́ mi ó mọ̀. and you get the knowledge of the judgment. wọ̀nùkù wọ́tà àwọn aṣèlérí ó máa jíṣẹ́ fáwọn èèyàn. and you are made a preacher public preacher. látara ìdájọ́ mi tó ti yé. because you have the knowledge of the judgment. látara òfin àṣẹ mi tó ti mọ̀. because because you get the knowledge of the scripture. ọ̀rọ̀ ó máa kọ̀ báwo èèyàn ni wọ́n máa dé bẹ́ẹ̀. you should make love to people what Allah has been love for. tọ́wọ́ ọba ṣe lẹ́tọ̀ọ́ kó máa ṣe lẹ́tọ̀ọ́ báwo èèyàn kan máa tó tọ́. make right to people what Allah has been right make unlove what Allah has been unlove for. ọlọ́ni súnmọ́ lẹ́yìn ìgbà tá a ti jogún ìmọ̀ àbúrò ẹni bẹ́ẹ̀ ta. and once I been given the knowledge. súnmọ́ lẹ́yìn ìgbà tí ìdájọ́ ọlá yé nínú òwe òfin ọlọ́run ló ń lọ́kọ̀ rẹ̀. once again the understanding of the children of law from the knowledge they are. àlọ́ ti dèrè ńlá lé di ìmọ̀ tá a jogún fún. he has become a great scholar. Yàkúlà lè náàsì. Ó wá sọ fáwọn ẹ̀dẹ́ èèyàn. I should not say to people. Àwọn èèyàn wo ni sọ fún? Who are the people? àwọn ìjọ rẹ̀. And the father. Àwọn tó kó jọ ti ń ṣe wáàsí fún ìṣọ́ fún wa. And thus he is preaching to. Tó ní wí. What did he say? O, wà ní kúnnù ìbádẹ́lí ní dúnì láàyè. Ẹjẹ́ ni tí ó máa dẹ́sẹ̀ fún mi lẹ́yìn ọ̀rọ̀ ọba tó yẹ kẹ́sì. It should not say people be my worshippers rather than our Allah's worshipper. Kúnnù ìbádẹ́lí ní dúnì láàyè ẹ máa sìn mí nípò ọlọ́run ọba yín tó yẹ ká ẹ sìn. it should not say be you my worshippers rather than "Our last worshipper. kí wọ́n á lè túmọ̀ wọ́n ti fi mí àdéhùn lè túmọ̀ ọ̀rọ̀ yìí wọ́n ti fi mí ẹni bá ti gbé ìdájọ́ mi jáde sétí ìgbọ́ àwọn ìjọ rẹ̀. when you are preaching other judgment to the sharing of your word. wọ́n ti wá yàtọ̀ dídájọ́ ọ̀tọ̀ náà ọba tó wà ní okùnrin àjọ ọwọ́ rẹ̀. when they encounter to the judgment of Allah in the Holy Quran. Ó ti ní ká máa sin òun níbo ọlọ́run. You are telling them to worship you beside Allah. Àníbọ̀ bá ti mú dájọ́ kan wá ìwọ́n tó ọ̀dájọ́ lẹ̀. When you bring any judgment you who establish a saint. and the judgment you bring is not like the judgment of Allah. ìdájọ́ and you follow us they follow your own judgment. they are already invited to worship you. lábẹ́ sọ́kọ́ ọ̀hún ti followers around the world. Ní ọmọ màmí kí lè ṣe ìyẹ̀lẹ̀ tẹ̀ bá tẹ̀lé. As you are worshiping Imam Malik when you follow him. Àǹbàlí lè ṣe ìyẹ̀lẹ̀ tẹ̀ bá tẹ̀lé. As you are worshiping Imam Ahmad when you follow him. Imam Shafi lè ṣe ìyẹ̀lẹ̀ tẹ̀ bá tẹ̀lé ìdájọ́ You are worshiping Imam Shafi when you follow in judgment. Abu Hanifa lè ṣe ìyẹ̀lẹ̀ tẹ̀ bá tẹ̀lé That You are worshiping Abu Hanifa when you follow the judgment of Abu Hanifa. Àníkú àríyìn lọ́wọ́ ọba ayé ìyẹ̀lẹ̀ Bukhari is your Lord when you follow the judgment of Bukhari. Mùsùlùmí is what you worshiping. When you follow the judgment of Mùsùlùmí. Àwọn tá ń sọ báwo And you say be my worshiper be better than Allah. Àwọn àwọn tó bí ilẹ̀ tó bí ilẹ̀ àwọn lẹ́yìn sìn ẹ̀sìn ọba tó lópin ìgbà tó jẹ́ pé àdìsí wọn lẹ̀ ń kà ṣé ti gbọ́ àwọn èèyàn kan máa fi sin lọ. when you are reading the hadith collection to the hearing of people. ọlọ́run ni wà láàkì ṣùgbọ́n o kó nù rọ̀bà ni yìí nà èmi olúwa ọba yìí yẹn sìn. Allah says on the contrary what you should say worship Allah. wà láàkì ṣùgbọ́n èyí tẹ́ ẹ bá ṣe lọ́wọ́. If you want to bàjẹ́ lẹ́sìn níwájú ọlọ́run. If you want to be true worshippers of Allah. Kúnnù rọ̀bà ni yóò nà. Ọlọ́run bá yín ni ẹ máa ń sìn. Be you worshippers of Allah your Lord. Kí wàá lè túmọ̀? Wọ́n ti fi mí ọ̀rọ̀ ọ̀dọ́ bá dá ìrọ̀lẹ́. Once you establish a sect. Tọ́wọ́ bẹ́ẹ̀ kí wọ́n ṣe lọ́wọ́ bá wọn tẹ̀lé ọ lẹ́yìn. I want them to worship Allah. Bọ̀dá lè tó dé ìdájọ́ ọlọ́run ọmọ àkà fún wọn. Bẹ́ẹ̀ni shay'un al-Qur'an min jannatikum Allah. Ètò wa jẹ́ èèwọ̀ ń bẹ̀, ṣe tí ìgbọ̀ wọn bí ẹ má dé bẹ́ẹ̀ ìyàwó ẹ̀ ló bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Let them know what is not unlawful. Say they should not go there, it will attract the death punishment from Allah. Ìtò wa jẹ́ tọ́ ọ máa kà á sí wọn létí kálí mọ̀ ẹ̀tọ́. Tell them what is unlawful so that they may know what is right tí wọn bá ti ń fi ẹ̀dọ́ hàn wá nínú Kùránì ọ̀rọ̀ náà. when you stranger the right from the holy Quran the voice of Allah. nígbà máa ń di ẹ̀dọ́ hàn àwọn ìjọ rẹ nínú Kùránì ọ̀rọ̀ náà. I am showing your followers the right from the holy Quran the voice of Allah. tí wọn bá ti jẹ́ kí wọ́n dá ní tó jẹ́ èrò mà nínú Kùránì ọ̀rọ̀ náà. you let them Recognize what is made unlawful. Tọ́lá ọba wọn kọ̀ ọjọ́ yé wọn. What Allah prohibited you let them know. Tọ́lá ọba wọn fẹ́ ọjọ́ yé wọn. What Allah wants you let them know. Ọlọ́run irú àwọn bẹ́ẹ̀ ìwọ irú ẹni bẹ́ẹ̀ ìwọ lọ sọ pé súnmà wàlákìn ṣùgbọ́n àwọn bàbá gbọ́ lọ́wọ́ bá gbọ́ kúnnù rọ̀bà nìyí nà ìwọ lọ sọ pé ká sin ọlọ́wọ́ bá wọn tẹ̀lé ọ lẹ́yìn. But you are saying worship Allah your Lord ẹjẹni tí màá ṣe olúwa ọba yìí tẹ̀lé mi lẹ́yìn. I should say be you worshippers of Allah. yóò jẹ́ wọ́n tó ń ka ìdájọ́ ọlọ́mọ ọba fún wa. I was saying this when you read the Holy Quran the words of Allah to dey share. ọlọ́run tóbi kí ló lè rí bẹ́ẹ̀. Allah says, why is this? so? Bímá kún tuntun alimuna kìlìkì tábà. Látara pé wọ́n ti jẹ́ ẹni tó mọ àlùkùránì ẹ̀sìn mọ̀dájú àtòfin inú rẹ̀. Allah Allah says because you have the knowledge of the Holy Quran. Ọlọ́run ní bímọ kún tòtò àlìmúnà lìkìtàbà ìrẹ́ ti mọ ìdájọ́ àtòfin tó ń bẹ nínú ìwé òfin Ọlọ́run bá ti ṣe Kùránì. Wọ́n ti bá a. They get the knowledge and you are teaching people. Wọ́n ní Màkúntò ń dàdé Rùsúnà. Wọ́n ti jáde ọ̀tí lọ́pọ̀ ẹ̀kọ́ rẹ̀ wá fún wa. And because you have it. The you gain the knowledge. you Ìwọ́n to gba Mẹ́ríkàsì lọ. And you went to Marcus. what ti lọ lé gé aládàáyà nílẹ̀. And you went to Arabic institutions, Ìjọba ti You learned your knowledge. Láti máa fi kọ́ wọn. To teach people. Quran yóò sọ ma wíkẹ́ ẹ̀ lọ kó Quran has not informed you to connection. bá dídì ọlọ́run ti sọ pé àdìsí buhari yẹn lọ kọ́ wa ẹ máa fi kọ́ yẹn lẹ́kọ̀ọ́ ẹ̀jẹ̀ á give us the references where Allah has informed you to learn the hadith collection of Bukhari. àwọn kan àwọn aka iye àìmọ̀ iye ọ̀nà ní Kùránì tọ́lọ́ ti ní ìwé òfin mi yìí yẹn máa fi kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́. àwọn many functions for you in the Holy Quran where Allah said teach people my words. ọlọ́run ní ibi kìlọ̀ bá àdébí Muhammad lórí ẹ̀. sọ́wọ́n ẹ̀ lọ́wọ́ ẹ̀ alaihi wasallam. Allah Prophet Muhammad egendeş Olivan seri bile kuruyan Kur'an inanma bir şey sitiba ve diyor ya Admonishta with the Holy Quran Kur'an inanma bir şey kilo fuma Give them warning from the Holy Quran Ibn Bati Wari Adisi Talima bir şey kilo Bawo yẹn ya ẹja ma bẹ nínú gbòòrò fún ọ where you are informed to teach people this collection from the Holy Quran. ọlọ́ni wá fi máa kún tó dánirù súnà. lópin ìgbà tẹ́yìn náà ti jẹ́lé tó ti kẹ́kọ̀ọ́ kùránì kùránì ni ẹ máa fi ṣèdájọ́ ni ẹ máa kà sétí gbọ́ àwọn èèyàn tó bá wà wájú yín. once your students endlessly the knowledge of the Holy Quran you should teach people the content of the Holy Quran. tọ́ ọ ó di àyà kejì látọwọ́ ọlọ́run ayé ayé jì ọgbọ́n ọgbọ́n ọ̀nà mẹ́rin nínú alẹ́ ìmọ̀ránì ọlọ́ni wà láyé amúrọ̀kún àǹtàtà ìsúlẹ̀mọ̀lá ìkẹta wà nàbí yìí nà àrùbáàbá àyàmúrùkún bèrè kúfòrò báyìí àìsí àǹtò mùsùlùmí nà tẹ̀bírùlá. you are making the vine of lies. ọlọ́lẹ́yìn ni ẹ bá bẹ́ẹ̀ sìn mí lóòótọ́ àti lódodo. Allah says if you want to worship me with sincere devotion. ẹ̀yin tẹ́ ẹ̀ bá fẹ́ yà lọ́dọ̀ mi. you want not punishment from our Lord. ẹ̀yin tẹ́ ẹ̀ bá fẹ́ sòfò ní ara yín lọ́dọ̀ mi. you do not want to destroy yourself. alẹ́ yẹn dé ẹ̀dẹ́ ẹ bá fẹ́ kúlẹ̀ ayọ̀ ìwádìí ìjọba tó níyìn. you should if you want to reach good destination. ìwọ àlọ́ ẹ̀jẹ̀ kì í nílò. Let no one know you. Kẹ́tọ́ gbàlàdé wa bá mi láàyè. Before you return to me. Kẹ́má lẹ́ ẹ̀gbọ́. So I will not say we do not ṣí ẹ má lẹ́ ẹ̀ mọ̀. Bẹ́ẹ̀ bá dé. You will not say we do not know. Kí lè àròjà lórí yín náà ni gbogbo tí ń ṣàlàyé. Allah will be justified. wa lọ ya Márùkù. Èmi ò parí láṣẹ rẹ̀. Allah did not order you. Tẹ̀ bá lẹ fẹ́ sìn ní lóòótọ́ àti lóòótọ́. If you want to worship Allah with sincere devotion, Allah does not order you. Àtàtà kìsùlì màláìkàtà kẹwàá mú màláìkà kan lẹ́ni tẹ́ ẹ máa ṣe ní òpá You láṣẹ rẹ̀. So take angels and object of worship Allah does not order you this. Ẹ dábàá ẹgbọ́n rẹ̀ dáadáa yìí lórí. Ọlọ́run wà láyà àmúrọ̀kù alẹ́ mi òpá yín láṣẹ rẹ̀. Allah does not instruct you this. Ẹni tẹ́ bá lẹ fẹ́ sèmi lójú rẹ̀ ni. If you want to worship Allah to earn his pleasure. Àtàtà Bísúlì Màláyíkàtà kẹwàá ní màláyíkà kan lẹ gbámọ́ láti máa sìn dípò ìrọ̀rọ̀. And to take angels as your Lord that you are worshiping to say Allah. Èmi ò parí láti ẹrú ẹ̀. Allah does not order you this. Wà nàbí yín náà. Ànábìkan ò tó bẹ́ẹ̀ kẹ́wàá lẹ́ máa sì dípò ìwé ọba ní ayélujára rẹ̀. and I just want order you to take any prophet as your lord you are worshiping beside our lord. ẹ̀rí ẹ̀yí tẹ̀ sí ànábì Muhammad lónìí ẹ̀yí ló yà ẹ̀wọ̀ sábà. those of you worshiping prophet Muhammad today I say you are due to be so. ṣé ẹ wọ́n rí tí kìtọ́ọ̀kì tẹ orí social media tẹ bá orí Facebook ẹ wọ́n sì máa kí ànábì wọ́n sì máa sunkún ìyá òbí ọlọ́wọ́ bá ń bẹ lẹ́kọ̀ọ́ lóòó ìdájọ́ ọlọ́wọ́ bá ń bẹ lẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀ ànábì ni wọ́n kì í ànábì ni wọ́n gba ewu rẹ̀ tẹ̀bírú náà. I watched them on TikTok, social media. Facebook, I saw the present Prophet Muhammad, they did not observe the limit of Allah. والنبيين وأقولوا يا نبي محمد صلى الله عليه وسلم èyíkéyìí ànábì àgbàrúwá ni ò ṣe lẹ́tọ̀ọ́ fún yín ẹ máa sìn wá. Allah has not ordered you to worship any prophet ó ní àrùn báàbà kẹwàá mú wọn lólúwa ọlọ́run ọba yìí tẹ́ ẹ máa sè. to take them as your lord you are worshiping. àrùn báàbà wọn ṣe olúwa ọlọ́run yìí tẹ́ ẹ máa jọ́sìn. to take them as your lord that you are worshiping. ní ìwúrọ̀ yìí bẹ́ẹ̀. Allah has not instructed you this. Màláìkà gbọ́dọ̀ wo lẹ́mìíyé kẹ́ máa wá sí. She must not try to ensure and take them as object of worship. Ànábì èmi ọlọ́ọ̀bà kan ò tó bẹ́ẹ̀ kẹ́ máa jọ́sìn fún. She must not worship any prophet of Allah. Ẹ̀rí Ibrahim Akáwọ́lá kì í bí sẹ́nu ti ṣàtàkùn ọlọ́run ló wá ní ọ̀nà yìí. Ibrahim Kọ́lá will not be successful. Ó ti dára síra ẹ̀ lọ́rùn kó tó kúrò ní gbòòrò ayé. Àzọ́. He has already attracted to himself punishment from our Lord. Niyas ó ti ṣàbápọ̀ ara ẹ̀ kó tó kú lórí ayé. Isaiah Niyas has been doomed. what is sọ òun lọ́wọ́ ọba gedegbe tá ń They have already made him the God they are worshiping. Lórí ọba àwọn asúkì máa ṣe lọ́wọ́ ìrákà láti lọ́wọ́ ọba àwọn tá ń And the members of Subisin congregational Subisin that are worshiping our Lord they are worshiping Niyas. Àlefọ́tò rẹ̀ wọ́n yà á látòkè kalẹ̀ jókòó síwájú ara wọn as they are in the image of Ilyas at home they are bowing in presence of the image. àlékọ́tò rẹ̀ lómi ìyàsára aṣọ níwọ̀n fi and they have the picture and the ensign on their cloth and the prayer with it. àlẹ́ lómi ìyàkọ́tò rẹ̀ ó wà at the hour across the neck the picture of nìyẹn. sọ́gbà àwọn sẹ́sí burúkú yìí la rí lára àwọn Sufi. all this bad attitude that is the attitude of the members of Sufism. Ibrahim Niyas lọ́rọ̀ ọba àti wọn tá ń sìn. Ibrahim Niyas is the Lord they worship. ọlọ́wọ́lẹ́ ìjẹba bẹ́ẹ̀ sìn lólótọ́ àti lódodo mi ò pa yín láṣẹ ẹ máa if you want to worship with the devotion you are not ordered to worship the prophet. Ibrahim Kaulaki Ibrahim Kaula tí gbogbo àwọn Súlúwá ń dìrọ̀ ọmọ tá ń kírun táwọn I say members of congregational services that worshiping the Ẹ bá wa ànábì Ọlọ́run God, God, tọ́ka talk as if, eh, what does ẹ want? What wọn ní Olúwa Ọlọ́run yìí. Allah says do not take the prophets as object of worship kódà Ibrahim Kalaki ìbò olóko. I say tell us the position of Ibrahim Kalaki. Ibrahim Niyas ìbò olóko. What is the position of Ibrahim Niyas? Níwájú àwọn ànábì ọlọ́run ẹ̀dá àmà. Compared to the promise of Allah. Bóyá ẹni ṣàlàyé rẹ̀ fún wa ipò Let us know his position. So ní ọlọ́run pèsè ipò kan ju àwọn ànábì ọlọ́run ẹ̀dá àmà. Does it have any value? sáré orúkọ rẹ̀ nínú Kùránì kó ti ṣe ọlọ́ọ̀ni. you will see the name in the Holy Quran. ọlọ́ọ̀ni gbogbo ẹ̀yin tẹ̀ ń bá ń sìn lónìí ìbí ọlọ́ọ̀kọ́ ni mo bá ń láṣẹ rẹ̀. àwọn yẹn wẹ́ṣẹ̀ Ibrahim collect today and as not order you this. tó bá dé pé Ibrahim kàwọ́láàkì ló bá ń láṣẹ pé bí n bá kú láyé èmi ni ẹ máa sìn. if Ibrahim collect commanded you to worship him after his death màláìkà kan bá pa yín láṣẹ pé èmi ni ẹ máa jọ́sìn fún. Even if the angel say you should worship them. Bí ànábì kan bá pa yín láṣẹ pé èmi ni ẹ máa jọ́sìn fún. Even if any prophet order you to worship him. Àyà amúrúkú bèrè fọ́ọ̀rì. Ó ń pa yín láṣẹ kẹ́kọ̀ọ́ fún mi ọlọ́run bá yé lóru. That person is ordering you to disbelieve in Allah your Lord. Àyà amúrúkú ó ń kọ́ ó ń pa yín láṣẹ irú ànábì bẹ́ẹ̀. Would you order you? irú màláìkà bẹ́ẹ̀. would that angel order you. irú nìyá sí bẹ́ẹ̀. would the yes order you. àwọn amúnukùn bèrè kú fún un. ó ń bá yín láti ẹ̀ka ẹ̀kọ́ tìbí ọlọ́run bá tó nìyí. so this is you in your law. torí mi ò ní kí ẹ sin nǹkan mi lẹ́yìn mi. Allah has not ordered you to worship any other people beside him. bàálẹ̀ ìsì àndùn sílímù náà lókè ìgbà tẹ́ ẹ ti mọ̀ iye ìdájọ́ ọlọ́run lórí yìí. once you understood the judgment of Allah. lóbi ìgbàsẹ́ ti mọ̀ pé ìbí ọlọ́run ló wó lórí ilẹ̀ ayé. once you understood and approach you to this lion. lóbi ìgbàsẹ́ ti mọ̀ pé oúnjẹ mi lẹ ń jẹ lórí ilẹ̀. once you understood you are eating the sustenance from Allah. lóbi ìgbàsẹ́ ti mọ̀ pé mu lórí ilẹ̀. Once you have you are drinking the water of Allah. Nígbà ìgbà tí a ti mọ̀ pé àlàáfíà tí mo jogún fún yín lẹ̀ ń You have the edge provided for you by Allah tí màláyà kan bá pa ayé láṣẹ bẹ́ẹ̀. it in the angel of the universe. Bẹ́ẹ̀ sọ̀rọ̀ ni olúwa ọlọ́run tẹ́ máa sìn. To take him as the object of worshiping. Bí ànábì kan bá pa ayé láṣẹ bẹ́ẹ̀. Even the prophet should order you this. Bẹ́ẹ̀ sọ̀rọ̀ ni olúwa ọlọ́run tẹ́ máa sìn. To take him as the Lord you are worshiping. Bí Ibrahim nìyá sì bá pa ayé láṣẹ bẹ́ẹ̀. Even Ibrahim can lack you order you this. Bẹ́ẹ̀ sọ̀rọ̀ ni olúwa ọlọ́run tẹ́ máa sìn. To take object of worship. àtàmúlùkùn bèrè kúfùrù ó pa ẹ́ láṣẹ ìkọ̀kọ́kọ́ ni o. that make you alter you to disbelieve in Allah. àdẹ̀sí àǹtọ̀ mùsùlùmúnà lópin ìgbà tẹ́ ẹ ti juwọ́ ju sẹ́lẹ̀ fọlọ́ọ̀bá tó nìyẹn. after you submit higher law. Ọba ní tó máa ju wọ́n ju sẹ́lẹ̀. What is the submitting of the will to Allah? Lóde ìgbàfẹ́ ti màmá dájú bọ́lá ọba ló ń wé wá sáyé. Once you recognize that Allah brought you into this world. Lóde ìgbàfẹ́ ti màmá dájú bọ́lá rẹ̀ lẹ́ padà sí nígbà tẹ́ rò. And you get this attention that shall be you shall be returned to Allah the time you least expect. Tẹ́ bá wá sí àwọn nǹkan wọ̀nyí ìkọ́tọ̀rọ̀ lẹ́ẹ̀bá sáré kí a máa lò. When you worship any other is that Allah has said you die as a believer. tọrọ àyà yìí ti nù aṣọ ọlọ abẹ́bẹ́ àyà yìí ti wá pẹ̀lú aṣọ ọlọ aṣọ ọlọ. wàyí sí àkásàdúrà omi zákọ̀ nàbìyí nàlámà àtẹ̀tùkùn mẹ́kìtàbí wàhíkìmàtí zumajàákùn rọ̀ṣùlù mùsọ̀dìkù lè má má àdùn. لتؤمنون به ولتنصرونه قال أأقررتم أأقررتم وأخذتم على ذلكم إسري قالوا أقررنا قال فاشهدوا وأن معكم منا شاهدين تكبير الله الله أكبر الله gbé ọ̀rọ̀ yìí wọnú ara wọn ó bá àwọn yẹ̀wúdí àti nàzàrà pọ̀ sójú kan. Allah is addressing the truth and the Nazarene the Christian. Ó wá mú ọ̀rọ̀ ànábì Muhammad méjì tó ní kẹ́yìn wá mọ̀rọ̀ rẹ̀ wá. Allah is taking the about Prophet Muhammad the last prophet. Sallallahu alayhi wa sallam. Ẹ máa gbọ́ ẹ̀yin ìjọ olúwa. Listen gbogbo àgbáńlá ayé ẹ máa gbọ́ all of you people at the way you should listen tí Kùránì ọ̀rọ̀ náà ọba ayé ń wí. what all the Quran says. ọlọ́ni wà yìí sí àkásàlá òrìṣàkọ̀ ọlọ́ni ànábì máa rántí má gbàgbé. ayúbọ̀ mọ ahmed ìṣòro mẹ́mbà. àwọn ọ̀rọ̀ tí mo fẹ́ máa sọ fún ọ yìí má gbàgbé rẹ̀ máa rántí. what I want to tell you ìṣòro mẹ́mbà. wà yìí sí àkásàlá òrìṣàkọ̀ nígbà tí mo gbé májẹ̀mú mi nàbìyínà mo gbé fáwọn àdàlúwà mi. When Allah took the covenant of the prophets. Mo gbé májẹ̀mú mi fáwọn àgbàlúwà mi àwọn ànábì mi. He gave his covenant to his prophets. Àwọn ànábì mi gba májẹ̀mú lọ́wọ́ èmi ọba tó ní wá. And took the covenant from Allah. Ànábì Musa ó jẹ́ kan nínú àwọn ànábì ọlọ́run. Àlẹ́sọ̀láàtọ̀ sọ̀rọ̀. Moses was one of the prophets of Allah. Ọlọ́run mo gbé májẹ̀mú mi ní lọ́wọ́, òun náà tẹ́wọ́ gbà á lọ́wọ́ mi. He was given the covenant of Allah. He collected the covenant from Allah. Omi Tàwéta Tàwọn Ànábì Musa. Àlẹ́sọ̀láàtọ̀ wa sọ̀rọ̀. That is the Torah, the Jewish law that was given to Moses. Májẹ̀mú ọlọ́run the scripture of Allah the covenant of Allah ọlọ́run ní àwọn ànábì mi tí mo tún gbé mọ́tẹ̀ mi fún tàgbà. and other prophets Allah took the covenant from them. ànábì Ìsá ibn Maryama ó jẹ́ kan. And Jesus, the son of Mary, was one of the prophets. Alayhi salam. Alayhi salatu wa salam. Adé ìjì nìbó náà, ó gbà tẹ́wọ́ gbà lọ́wọ́ ìrẹ́lọ́. He was given the gospel they ensure collected this from Allah. Sẹ̀gúrù amúwábà nàbì Dawud. Aleyhi salatu wa salam. And somebody was given to David the prophet. Òun náà jẹ́wọ́ gba sẹ̀gúrù lọ́wọ́ ìlú ọba tó ní. And he collected the sample from Allah. Ẹ̀rọ àwọn òṣìṣẹ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn la gbé ìgbé agbẹ́mọ́jẹ̀ wọn wọlé lọ́wọ́. All the three prophets were given the covenant of Allah. Ṣáájú ká Ànábì Muhammad lórí ilẹ̀. Sọ̀rọ̀lá ṣẹlẹ̀ àlọ́sẹ̀lẹ̀. Before Prophet Muhammad was raised as the messenger. Ẹ wá ní májẹ̀mú wa yìí àwọn Yẹ̀húdí. And the covenant of Allah. Àwọn aláfún ní Tàwírótà májẹ̀mú láéláé. The the truth were given the Torah, the Old Testament. Àwọn ìjọ ti Mósè. And the people of Moses ẹ wá rí ìjírò májẹ̀mú tuntun. And the New Testament. Jésù la gbé ilé lọ́wọ́. And it was given to Jesus Christ. Àwọn Nasara nù. And the Christians. Ẹ wá rí ànábì Dàhùd. And Prophet David. Àwọn ìjọ tiẹ̀ ń gbà náà àwọn la gbé ilé lọ́wọ́ fún àmì ìṣèdájọ́ ọ̀rọ̀ náà fún wa. And his own followers were given the same money. Ọlọ́run lámà àtẹ̀yẹ́tò kún mí nà lè kìtàbí báyìí la wá mú un wá sínú ìwé òfin ọwọ́ ẹnìkọ̀ọ̀kan wa ìdájọ́. I will give you the book of judgment in your revelations. Làmàdé tukùn mi kìtàbì aláàmú wá sínú tíra wọn tá a gbélé I give you the judgment in your own revelations. Kí ni táwa mú wá fún wa bẹ́ẹ̀? What is this? Wàlíkìmà tí ìdájọ́ ọlọ́run wà bẹ̀. The judgment of Allah that there in the scriptures. Ìsèmi ọlọ́run ọba wọn fẹ́ ló wà bẹ̀. What Allah has been for that there. Ìsèmi ọlọ́run ọba wọn ò fẹ́ ló wà bẹ̀. What Allah has been unlawful that there in the scriptures. Sẹ́ẹ̀bá olùmọ̀jẹ̀mú láyéláyé tá a mọ̀ síta orí ta. And the Torah, the Jewish law that was given to Moses. Ẹ bá òfin mẹ́wàá ń bẹ̀, mọ̀jálè ó wà ń bẹ̀. And you have the ten commandments, do not steal. Do the committing robbery. Má ṣe máa ń ságà wà bẹ́ẹ̀. Do the commit adultery fornication. Ìwọ kò gbọdọ̀ ní ọlọ́run mìíràn pẹ̀lú mi ó wà bẹ́ẹ̀. Do not worship any other God beside me. Ọ̀rọ̀ èlé ó wà bẹ́ẹ̀. Do not collect usury is intended for. Ọ̀rọ̀ tí mo wà bẹ́ẹ̀. Do not drink intoxicating liquor. Ọlọ́run nígbà tá a mọ̀ fi wá báwọn ànábì prophets. لما أتيتكم من الكتاب a ti mú wá fún yín sínú ìwé òfin tá yín lọ́wọ́. and we give in the scriptures you Our wàyí kí mà tí àwọn àdájọ́ mi tẹ́ máa lò. our judgment that there. àwọn ìdájọ́ mi tẹ́ máa tẹ̀lé. and the judgment to follow that there in the scriptures. ohun tí mo ṣe léèwọ̀ ó wà bẹ́ẹ̀. what I has been unlawful that there in the scriptures to know. ohun tí mo ṣe lẹ́tọ̀ọ́ ó wà bẹ́ẹ̀ fún yín. what I has been lawful that there in the scriptures. ohun tí mo kọ̀ bẹ́ẹ̀ gbọ́dọ̀ débẹ̀ ó wà ń bẹ̀ fún yín. What Allah for imitate that day in the scripture. Bẹ́ẹ̀ ṣe rìn tẹ́bi dẹni ìkẹ́ ó wà ń bẹ̀ fún yín. What you do to end the pleasure of Allah to get salvation that day in the scripture. Bẹ́ẹ̀ ṣe wá rìn tẹ́bi dẹni ìyá ń What we do that will make you to have the punishment of Allah in the Muslim. Ìtumọ̀ wà yìí Màtínù. That is the wisdom that is the oh. judgment. Ọlọ́run ní súnmọ́ lẹ́yìn ìgbà tí anabi musa fàyè rẹ̀. after the demise of Moses. sàrẹ́ tàbá gbélé lọ́wọ́ ìbẹ̀lẹ̀. The Torah is there with you. Súnmà lẹ́yìn gàdá nàbì Ìsá Jésù ọmọ Màríà àyíkáyé lẹ̀. When Jesus left the world. Èjìlá tá a gbélé lọ́wọ́ ìbẹ̀lẹ̀. The gospel that was given to him is with you. Súnmà lẹ́yìn gàdí Dàrúdù fàyè lẹ̀ tẹ́lẹ̀ lẹ́tọ̀ wọ́. sẹ̀wúrù ìwé òfin tá a gbélé lọ́wọ́ báwọn èèyàn rẹ̀ òun náà wà lẹ̀. the ceremony that was given to him is table bill. ọlọ́run wa bẹ́ẹ̀ láròjà lórí ayé. Allah wants to be justified. ó bẹ́ẹ̀ láròjà lórí ẹ̀yin ọmọ ádámà. Allah wants to be justified before you human. jaago rasulu. wọ́n á gbé jíṣẹ́ ńlá muhammadu. sọlá ńlá ẹ̀ Allah responds you Prophet Muhammad. Jaaku Rasulu. Òjíṣẹ́ ńlá Muhammad. Allah responds you Prophet Muhammad as a messenger. Kò wá bọ̀ wá fún yín ẹ̀yin Yahudi you, the Jew. Gbogbo abẹ́yẹ Nàzárà. Allah listen for you, the Christian. And you the followers of David, Allah is for Muhammad for you. Ọ̀rẹ́ yìí dẹ́yìn ò And you the atheist, Allah is for you, Prophet Muhammad. Ó wá túmọ̀ sí pé gbogbo wa fún gbogbo Allah listen for Muhammad as a messenger for the people to oh ó dà kí ni mo wá gbé dìde fún yín fún. Why as acknowledge him as the messenger. Ẹ rí pé bí òfin mẹ́ta ti wà nílẹ̀ ṣáájú kó wò ó tó dé. And we have the description before he was raised as a messenger. Àwọn tá a wá gbófin fún àwọn náà lọ òfin ọ̀rọ̀. fi lọ́wọ́ àwọn akọjá sálíkì amòfin wọn bẹ lẹ̀. Uh, prophets that were given the scriptures led the war. All the scriptures are there in the war. Ọlọ́run wa gbé ṣiṣẹ́ ńlá Muhammad ṣe sallallahu alayhi Prophet Muhammad as the messenger, the last prophet. ti wá gbé dìde fún yín fún. The reason Allah raised Prophet Muhammad as the messenger. Mùsọ́bí kó lè máa jẹ́rìí lóòótọ́ àti lódodo. to confirm the truth. lè máa máa kún sí àwọn àwé òfin mẹ́tẹ̀ẹ̀ta tí bíbẹ̀ lọ́wọ́ yìí òun tó dé. confirming the scriptures that were with you before it was just as a messenger. ó máa jẹ́rìí títà òye tà òye láéláé. prophet Muhammad came to confirm the truth. Èpè kíkó ọ̀tọ́dọ̀dọ̀ náà ọba ló ti wá bá yín. The revelation is from Allah your to you people. Yeah, you will be náà. The Levitical that was given to Moses. Ní àwọn ẹbí náà. And the prophet Moses was sent to you as a messenger. Moses, oh, Mọ̀sọ́díkù ó wá jẹ́rìí lóòótọ́ àti lódodo. Prophet Ahmed came to confirm the truth. Lè màmáàkù sí àwọn ìwé òfin ti bẹ lọ́wọ́ ikú òkú tó It decision before he was born. pé májèmú tuntun yìí. And this New Testament, the gospel. ọ̀dọ̀ ọlọ́run bá ló ti wá. It's from Allah you know. ọ̀rọ̀ àròjì dá abirá àtọ̀dọ̀ ọlọ́run ló ti wá. And the prophet that brought it is from Allah. ọ̀rọ̀ àrísẹ̀ búrú yìí. And the sermon that was able to David. Àbọ̀dọ̀ Ọlọ́run bá ló ti wá o. It is from a Lord your Ẹ̀rọ ìjìṣẹ́ tá a fi rán àbọ̀dọ̀ Ọlọ́run ló ti wá. And the prophet that was sent with the Samuel is from our Lord. Ó wá jẹ́rìí lóòótọ́ àti lódodo sí ìwé òfin mẹ́tẹ̀ẹ̀ta tó bá ń lẹ̀. And it's confirming the scripture shows in left in me in the world. Ó wá ń fi yín kún fún wa ń jọ́ náà lọ́wọ́. And it added to it the boldness. Lọ́tùmínú nàbí dájúdájú ẹni gbàgbọ́ sínú òfin náà àtàwọn òṣìṣẹ́ tá a fi rán sí i. and you believe you must believe in him. ẹgbà òfin náà gbọ́. and you must believe in him. ẹ̀ níta òyìnbá ẹgbà gbọ́dọ̀ má jẹ̀ mọ́ láéláé. and you must believe in the messenger. ẹ̀yin Yẹhudi. And you be true. Ìdájọ́ tó wà nù rẹ̀ ẹ máa lò ẹ máa tẹ̀lé bẹ́ẹ̀. And you must obey the command the judgment day. Ẹ̀rọ yìí nà sọ̀rọ̀. And you be Nazareth. Májẹ̀mú tuntun tí Jésù gbà wá fún yín. Ẹ̀yin náà máa tẹ̀lé ìdájọ́ ọ̀nù rẹ̀ ẹ máa lò. And the New Testament the gospel that Jesus Christ brought to you believe it and you follow. Wọ́n lè yẹ àná ìran ànábì Dáwúdù náà. And you be of David. Ẹ̀yin náà máa tẹ̀lé ìdájọ́ àtòfin inú rẹ̀. And you follow the laws and ẹni sàmúlì. wọlá danzuru náà ẹ máa wá ara àwọn òjíṣẹ́ náà lọ́wọ́. I will show as in the prophets ẹni báwo òjíṣẹ́ yẹn ò sí láyé mọ́ and the prophets are no more. ẹ̀jẹ̀ wá lè tún máa rí o how do you help them. sùúrù náà ẹ máa wá rẹ̀ sí ọlọ́run bá fẹ́ gbé kalẹ̀ ẹ máa ràn lọ́wọ́. you should accept the religion of our Lord the establishment. ìṣúwọ́ àmọ́jẹ́ kí ìdájọ́ ọlọ́run bá ń parun lọ́wọ́ yín lò. do not destroy the judgment of Allah that I would yield. ìdájọ́ tí ń bẹ nínú ìwé òfin mẹ́tẹ̀ẹ̀ta ẹ má dùn ún wọlé. the law the commandment the judgment and the three scriptures do not cover kẹ́míkàlùkù yóò dìde ńlẹ̀ kó máa pariwo ìdájọ́ ọlọ́run bàbá yé. so I should proclaim to the king of the world the judgment of our Lord. ẹ̀ma ti ń ṣe bẹ́ẹ̀ láàyè káàyè ẹ̀sìn ọlọ́dẹ náà lọ́wọ́. whatever you are doing this I say you are helping the religion of our Lord. bàbá mi dúpẹ́ mọ́ ọdún alhamdulilayi. kọ́ọ̀là ọlọ́run wa lè jí ànábì sọ fún wa yẹn. sallallahu alaihi wasallam. bí wàá lè gbé a ah, àkèrò rìtù ṣé wàá fara mọ́. Unless do you agree? Bẹ́ẹ̀ ra ẹ̀sìn That you are seen the messenger and the scripture given to him. Ṣé ẹ̀sìn faramọ́ pé ẹ̀ gba ọlọ́run ọba gbọ́ tẹ̀lé òfin àti ìdájọ́ tó wà ní ìwé òfin náà? Do you agree that you believe in Allah and you believe in the scripture? Ṣé ẹ máa lo ìdájọ́ ọlọ́run rẹ̀ ẹ̀ sì máa tẹ̀lé? Do you agree that you obey the commands and the scripture? Olóbi pẹ̀lú ọ̀rọ̀ ni bí wọ́n Ask them, uh, àkèrè rẹ̀ tó tẹ́ ẹ wá fara mọ́. Do you agree? Bọ́lá ọba mi this is kí n sọ fún yín. That you assist the messenger? Ṣé gbà? Do you agree to obey the law? Bọ́lá ọba mi ṣe ní kí n ṣàlàyé rẹ̀ fún yín. As Allah has made me to explain to you. Ọlọ́ni wa àkásítò alazali kún mi sírí. Máa ṣàlàyé pé kí wọ́n gbà àdéhùn tó bá wọn ṣe lórí ẹ̀ kánsà ni. Do you agree I will take my covenant that is binding on you? Wà á sì tò àyáza lè bo ìṣirí. Ọ̀rá déhùn tó ń ti síwájú wọn yìí. Ní kí wọ́n gba àdéhùn náà gbọ́ lórí tó bá wọn sọ. Do you agree my covenant as binding on you people? Kọlu gbogbo wọn náà fèsì ìjọ náà. And they say, and they say in those days, àtẹ̀rọ̀rí náà àwa ti gbà we have agreed àwa sì ti fara mọ́ àwọn accepted pé ìdájọ́ òfin tó ti wà lọ́wọ́ akáàbí kí wọ́n tó dé that the revelation to form you ọ̀rọ̀ nídàájọ́ inú rẹ̀ àtòfin inú rẹ̀ àgbàbá máa tẹ̀lé a sì máa lò ó. wọ́n agree to observe the legislative àfàràmà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe sọ. wọ́n agree kọ́ọ̀là ọlọ́lẹ́mi náà wá dá sí i. àlẹ́ sọ́ọ̀ èmi ọlọ́dún àwa fèsì mo dá sí i. Alasẹ fàṣẹlú ẹjẹ ìsì bẹ́ẹ̀ sẹ́yìn ṣùgbọ́n ẹ̀wọ́n náà sọ Ọlọ́run ní bẹ́ẹ̀ lè ṣe jẹ ìsì bẹ́ẹ̀ do you agree fàṣẹlú ṣe jẹ ìsì ní ẹsọ ìfẹ ẹsẹ bẹ́ẹ̀ o do you agree to do it ní ẹsọ ẹsẹ bẹ́ẹ̀ o I should bear sẹjẹ si tẹ sọ ẹgbẹ bẹẹ lẹ ẹsẹ so that you should be witness pé bẹẹ lẹ ẹsẹ máa lò ó that you do it wàá lọ lóbi náà wàá da sí ìgbà náà àṣẹ wàá ní máa kàn mí nà ṣàyíìlà èmi ọlọ́ọ̀bá náà wàá jẹ́ nìkan tí ó jẹ olùjẹ́rìí sí tó bá di gbangba àlùkí á máa lórí àdéhùn sí. àwọn the witness àwọn amòbí yóò amòbí witness the resurrection. àlẹ́ mi náà jẹ́ ẹnìkan tí ó jẹ olùjẹ́bi àdéhùn tẹ́ ṣe pẹ̀lú yín tó bá ìyá ọmọ. And with you among the witnesses. Adébádé Aya eighty one àsìkò ti lọ. Ọlọ́run bá wa dúpẹ́ mọ́. Ọlọ́run bá wa tó ní wá ayọ̀ lóko. Ìdáná gbà wá láàyè ọ̀rọ̀ rẹ ní sísọ fáyé lẹ́lẹ́ ìgbẹ́ndá ọ̀rọ̀ rẹ fún ọ kárí àlàyé ọ̀rọ̀ rẹ gbé kalẹ̀ fáwọn ẹ̀dẹ́ èèyàn ọlọ́run bá ayọ̀ lóògùn. túnmí núbi la làbí ṣe kúbi la ìṣe ya. túnmí núbi la làbí ṣe kúbi la ìṣe ya. àmà núbi la làbí ṣe kúbi la ìṣe ya. àṣàlá mi ò ń ṣe ọlọ́run. sọlá ni wàá wà ní wọ́sọ̀lá. أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله لا إله إلا الله وحده لا شريك الله محمد رسول الله صلى الله عليه وسلم الله أكبر الله بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم وارجم الجدود عليهم والضالين آمين وأولئك هم إلى واحد لا إله إلا هو الرحمن الرحيم الله أكبر الله أكبر الله يا الله ولمن اللهم ربنا ولك الحمد الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر بسم الله الرحمن الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المجدود عليهم ولا الضالين آمين وقل الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبير تقديرا الله أكبر الله أكبر الله أكبر ثني الله لمن يعلينا اللهم ربنا ولك الحمد الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سلام عليكم السلام عليكم صل على النبي الكريم صلى الله عليه وسلم الحمد لله رب العالمين عليكم وعليكم السلام